kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. Fresh one oh seven point nine FM. àwọn mọ́mìnì àti mọ́mìnà òdodo táyìn náà sì ti sálámà dá mi lóhùn níbi tẹ́ ẹ wà. Hmm. ìròyìn tó kọ sísọ ní kíyìn èyí kan ní fresh one zero seven point nine òkè sáré nílùú Abẹ́òkúta kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ambassador dr olùtayọ falẹ́tì òkèlọ́lá mọ̀mí g o mọ̀mí jp yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ àtúnni àfihàn tuntun tọ̀sán òní kẹ́ rọ́gbọ́n kọ́ ń bẹ́ẹ̀ tó wọn ní kọ̀ǹgó kọ̀ǹgó báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbóhùn ti ṣẹ̀kẹ̀rẹ̀ bó sùn màrí bá yọkẹlẹ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà lọ́jọ́ ta kí wọ́n rí kedere ni o ìròyìn tá a tún pè ní ó kọ sísọ tún rèé òun náà ló ṣe bẹ́ẹ̀ tọ́yẹ́kẹ́lẹ́kin lọ́sàn-án tòní ìkànnì Fresh FM Abẹ́òkúta náà la wà tẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ wa akíwá o ìyẹn ẹ̀yìn èèyàn wa fún ti báríkà Jímọ̀ tòní Jímọ̀ tòní tó ti á lóyin ọ̀mọ̀mọ̀ ní kan mọ́ wa lọ́wọ́ o tó Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé o òun náà ló ń kí í káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní láláìwá rẹpẹ̀tì láìwáraro ẹ jẹ́ ká tètè lọ síbi àwọn kókó kókó kókó eléyìí tó sodo sínú ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní ẹ jẹ́ kẹ̀mí ó kọ́kọ́ mu o ní àbújá lólùlù lẹwà àbújá o níbi tọ́rọ̀ ti kọ sísọ mọ́ àwọn ọmọ yahoo ọmọ yáóyáó kan lọ́wọ́ o ẹ ti mọ̀ wọ́n tí wọ́n máa lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára àwọn tí wọ́n máa sá sẹ́hùn ọwọ́ sìnkún ọwọ́ pálábá wọn ọmọọmọ ṣègi lólùlù lẹwà àbújá o wọ́n ní ọwọ́ sìnkún àwọn òṣìṣẹ́ àjọ EFCC ìyẹn àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn àti sísọ owó olùmọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè nàìjíríà ọwọ́ sìnkún wọn tẹ àwọn ọmọ yahoo àwọn ọmọ yáúyáú eléyìí tí wọ́n tó mẹ́rìndínlọ́gbọ̀n níye o bó lọ́wọ́ sìnkún wọn ti ṣe tẹ̀ wọ́n ọ̀nà wo wọ́n gbà mú wọn ẹ gbọ́ bàbá ti ṣe ń tẹ̀ síwájú. ọ̀dà ọkọ̀ sísọ ìròyìn kẹ́mi ó fi ṣíde ní ìpínlẹ̀ kwara nílùú ìlọrin ó ṣeni láàánú láti gbọ́ yí pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan wáyé o ọmẹ́mi ẹnìkan lọ táwọn mẹ́ta tó kù sì wà nílé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ hmm. kí ló fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ẹ̀gbọ́n táwọn àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà wì wọ́n sọ̀rọ̀ ilẹ̀wẹ̀ ọkọ̀ sísọ. látolúlu lẹwà àbújá ẹ jẹ́ kí n lọ sí ìlú èkó aromi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ o níbi tí àwọn kan ti ń sòpàǹpá pọ̀ wọn mọ̀mọ́ sòpàǹpá pọ̀ lórí nǹkan rẹ o wọ́n ní àwọn méjèèjì yìí tí wọ́n jẹ́ afurasí ní ẹ̀sùn pàǹpápọ̀ tí wọ́n sì sọ pé àwọn ń talé talẹ̀ wọ́n ní lu arábìnrin kan jìbìtì pé kó wá ra ilé ralẹ̀ lọ́wọ́ àwọn o ìyún jìbìtì owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà twenty five million naira òun náà wọ́n lu arábìnrin ní jìbìtì o lẹ́sù wàá ralẹ̀ wàá ralé lọ́wọ́ wọn ọwọ́ pálábá wọn ti á ṣègì báyìí o. ọ̀dà bí yẹn ṣe rí lápá àti ibẹ̀ yẹn ní òtún jẹ́ kí n rí eléyìí tó ọkọ̀ sísọ ní ti ìpínlẹ̀ Bauchi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan náà ni wọ́n pe ọmẹ́mí èèyàn méje lọ ní rògbàrògbà tó sì jẹ́ pé èèyàn márùn-ún wọ́n farapa yánnayànna nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀gá ọlọ́pàá tó ń ti ọ̀gá ẹ̀ka àjọ ẹ̀ṣọ́ ojú pópó wọ́n ṣàlàyé ní itú tí wọ́n pa kó tó di pé òkú èèyàn mọ́ méje táwọn márùn sì farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ẹ gbọ́ ò bí iṣu bí ọ̀bẹ ṣe bẹ́ kọ́lọ́wọ́n ọba kó túbọ̀ mọ́ dáàbò rẹ̀ bò wá. àmì o ìṣẹ̀lẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ kan náà tún rè o ọ̀rọ̀ ààbò yùn àdúrà ààbò náà láàmú gbà kọ́lọ́ ọmọ dáàbò rẹ̀ bò wá o wọ́n ní lákòókò tí àwọn akẹ́kọ̀ọ́ kan ti ń jẹ́ àgùnbánirọ̀ tí ń sìn rúùlù tọ́jà torílẹ̀-èdè nàìjíríà wọ́n ní nípínlẹ̀ Rivers wọ́n ti ń sìn rúùlù wọn o wọ́n ní àwọn adarí bọ̀ láti ìpínlẹ̀ Rivers lọ sí ìpínlẹ̀ Èkó wa wọn a wọ́n láwọn gèrègàn kó agbébọ̀dé amúra ogun wọ́n ṣẹ́bùrú ọkọ̀ tí wọ́n wọ̀ wọ́n mọ̀ wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ẹ̀ wọ́n jẹ́ àgbẹ̀ tẹfẹ́tẹfẹ́ sá lọ abẹ́ẹ̀rí pọkọ sísọ. àṣé pé kò sí tí ò láyédèrú bójúlówó ṣe wà ìròyìn eléyìí ní sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bà ayédèrú ọlọ́pàá kan tí ń fira rèé pé ọlọ́pàá tó sì jẹ́ wípé òfegefege ni báyìí wọ́n ti gbaṣọ tí ń wọ̀ ọ́ káàkiri lọ́rùn rẹ̀ wọ́n sì ti tì í sínú kérémọ́njẹ ọ̀rọ̀ gbẹnu tán nílùú èkó aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ gbà ò ta lẹni ọ̀rọ̀ kan ẹ mọ́ lọ jìnnà á tù fún yín ọkọ̀ sísọ. tó o níwọ̀nba àgbà tá a ti dín àwọn kókó kókó kókó eléyìí tó sùn yọnú ròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní sí ilé títán a fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ bá a bá ti á padà dé ẹ mọ̀ láǹfààní láti gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a ti dín kókó wọn sí yín létí. ó kọ sísọ. àtúntò arére àkànbí. ẹ ọba rán ń ṣẹ́ ni. bẹ́ẹ̀ni ọba rán mi ń ṣẹ́ ààrẹ rán mi ń ṣẹ́ àwọn gómìnà rán mi ń ṣẹ́ gbogbo aláṣẹ ìlú ló rán mi ń ṣẹ́. wọ́n nítorí tí ó bá dìjà àmójú tó ni ìdí ni tí wọ́n fi ní ó ti wà lóníyẹ̀ fún kó ní kúlùkù yá ní lé kó ní lọ́wọ́. kí ni. ó le koko ní sà ó le koko ti wà lóníyẹ̀ fún powder. ó le koko máa rẹ o. Ah, ẹ jọ ẹ fi mi náà kan bẹ́ẹ̀ o. ẹ jọ ẹbí mi náà wá kan kí n fún bàbá yìí lé. àjọ ara ilẹ̀ ṣe máa dá. ẹ̀yin lẹ mọ̀ ẹ bẹ́ẹ̀ mi náà wà fẹ́ ndẹ́sì ìdàgbà mẹ́là bẹ́ẹ̀ o. ó lè kókó bàbá má rẹ̀ bẹ́ sí o. ó lè kókó ó ti wà ní oníyẹ̀fun pọ́dà bẹ́ẹ̀ olómi rẹ̀ sì ń ta wìtìwìtì. iléeṣẹ́ àjẹbí trado medical company ló ń ṣe é. ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn. láti jẹ́ alágbàtà ẹ pè sórí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. ó lè kókó oníyẹ̀fun. ó lè kókó. ó lè kókó bàbá má dọ̀lẹ́nu wò òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. sísọ kúlùkùlù sẹ́ òjò tí bá luwẹ̀ sẹ́ wọ̀wọ̀ àti di ojú ọ̀gbagadé rẹ̀ báyìí káwọn ọmọ yọ sí létí kẹ́ wàá mọ fi òye gbé kẹ́ ẹ fi òye dà ìjẹ́sí ẹ̀ lókù ọyá ṣìdè lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ òun. tó níwọ̀n bá àgbà tá a ti darí padà dé látòkè ọjà lọ́hùn ẹ wá bẹ̀rẹ̀ sí ní gba àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a dín kókó wọn sí létí lẹ́ẹ̀kan o ẹ jẹ́ kémi ó kọ́kọ́ mú o ìyún nílùú èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ níbi tí ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ alágbára kan ti wáyé o wọ́n ní àwọn kan tí wọ́n díbọ́n gẹ́gẹ́ bí ìbọn talétalẹ̀ ẹ ti mọ̀ wọ́n o wọ́n ní wọ́n mọ̀mọ̀ díbọ́n gẹ́gẹ́ bí atalétalẹ̀ o wọ́n ní arábìnrin kan mọ̀mọ̀ kó sí wọn lọ́wọ́ o wọ́n sì lù ní jìbìtì owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà twenty five million naira wọ́n ní sàdédé mọ̀mọ̀ ní àwọn arákùnrin méjì kan o tí wọ́n ti di afurasí báyìí lórí ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ yìí wọ́n dárúkọ wọn ìyún gẹ́gẹ́ bíi ẹ̀dùn olúwaṣeun àti ẹnìkejì eléyìí tí wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bíi wọ́n láwọn méjèèjì wọ́n so pàǹpápọ̀ o ìyún lágbègbè kan nílùú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ tó sì jẹ́ pé arábìnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n kó kọ tiẹ̀ ní arábìnrin Justina wọ́n lòun ní ń wá ilé tí ń wálẹ̀ tí ó rà o wọ́n ní náà lọ́ọ́ salábàápàdé àwọn oníjìbìtì páálí ẹ̀dá yìí tí ó sì mọ̀ pé ń jìbìtì ni wọ́n e, tí ó mọ̀ pé wọ́n ń ṣe ojúdáa báni atalétalẹ̀ àbí ralélalẹ̀ wọ́n ní náà lọ́ba kó sọ́wọ́ wọn o wọ́n ní ká tó bójú wò bójú rí wọ́n bá bẹ̀rẹ̀ ìdúnàdúrà ipe àwọn nílẹ̀ ń báyìí àwọn nílẹ̀ ń bi báyìí àwọn nílẹ̀ ń bi báyìí èwo ló fẹ́ rà ń bẹ̀ wọ́n ní larábìnrin bá pé òun ọ̀rà lẹ̀ ní wọ́n ní wọ́n bá sì jọ dúnàdúrà pé iye báyìí làwọn gbà o wọ́n wá jọ forí okòósọ̀ ọdún lórí owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà twenty five million naira ọ̀rọ̀ wọn sì wọ̀ larábìnrin bá pé ẹ fún mi láka nọ́mbà yín ìyún àpò àsùn ìfowópamọ́sí wọn pé ńlò wọ́n taari ẹ̀ sí lọ́ba tari twenty five million naira sákàǹtì àwọn oníjìbìtì pálí ẹ̀dá méjèèjì tí wọ́n sọ pàǹpápọ̀ o wọ́n ni ká tó bójú wò bójú rí ńgbà owó wọlé sákàǹtì wọn tán lọ́ba di áàmù yín lórí ilẹ̀ yín lọ́la áàmù lórí ilẹ̀ yín lọ́tùnla ni ọjọ́ bá ń gorí ọjọ́ o lóṣù ń gorí oṣù wọ́n léyìí lọ́wọ́ á jẹ́ pé ó tètè jẹ́ kí arábìnrin kíyèrè ó sí o ipe tí èsì pé wọ́n ti lò ń gídígbò wọ́n ti lò ń jìbìtì àbò òun ti kó sọ́wọ́ àwọn oníjìbìtì ẹ̀dá wọ́n ní bíyè rẹ̀ ti á sínú lọ́ba gba ọ̀dọ̀ àwọn àjọ tá a mọ̀ sí àjọ EFCC lọ́ba gbà lọ ìyẹn àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn tó ń ti sísowó òlùmọ̀kùmọ̀kù lórílẹ̀ fi í pé wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn arákùnrin méjèèjì tí wọ́n jẹ́ afurasí lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tọkọ sísọ tó tún kàn bọ́ọ̀kì yìí o ṣẹ̀rí láti ọ̀dọ̀ àwọn àjọ EFCC òun náà wọ́n ti tàtàkùrọ̀ ọ̀rọ̀ àwọn afurasí méjèèjì o lọ sí ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ gíga eléyìí tó fi ìpínlẹ̀ Èkó ṣe ìkàlẹ̀ ṣẹ̀wárí lákòókò eléyìí tí àwọn afurasí méjèèjì tí wọ́n ká ọ̀pọ̀ ìrójọ́ ìyún níwájú adájọ́ ilé ẹjọ́ gíga táwọn yìí o òun náà mọ̀mọ́ ní ẹni tí í ṣe agbèfọ́ba ìyún Justin Enang iná mọ̀mọ́ ní rojọ́ ta kò wọ́n èpè olúwa mi agbèfọ́ba ní wíbẹ̀ kì í ṣe mi o ìgbé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn méjèèjì tẹ̀ ń wò níwájú yín ǹjẹ́ ẹ jẹ́ pé wọ́n lu arábìnrin kan ìyún ní jìbìtì owó tó tó twenty five million naira ìyún mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà kó tó wá di pé ọ̀rọ̀ wọn déwájú yín o wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ni tí wàá ṣe adájọ́ ilé ẹjọ́ ọ̀hún iná ló tún gbọ́ ẹjọ́ ti àwọn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ká ọ̀pọ̀ ìrójọ́ ìyún níwájú rẹ o lẹ́yìn èyí ń gbọ́ ọgbẹ́jọ́ ẹ̀gún méjèèjì tán iná ni adájọ́ ilé ẹjọ́ náà ìyún onídàájọ́ Oziago iná ló gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kàṣàgbọ́à o ìpè kí wọ́n lọ́ọ́ fi àwọn afurasí méjèèjì sínú àhámọ́ o ìyún ọgbà ìtúniṣetúnirọ eléyìí tó wà nípínlẹ̀ Èkó ìyún títí di ìgbà wo ìyún títí di ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún eléyìí tá a wáyé títí tí ìgbẹ́jọ́ tuntun ó tún wáyé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún abẹ́ẹ̀rí pọ̀ ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ gbẹnu tán kan bọ́ kí ìròyìn ni ẹ̀jẹ̀ ń ṣíde ìròyìn eléyìí kọjá pé nílùú Ìlọrin ti ṣolúlu ìpínlẹ̀ Kwara òun náà ni ìròyìn ọ̀hún ti kọ sísọ tó sì gbẹnu tán ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ alágbára ńlá kan tí wọ́n pẹ́ bẹ́yàn bá jorí ahun wọ́n ní jẹ́ǹtẹ̀jẹ́ǹtẹ̀ lórí rẹ̀ ó wù ú níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ́n pe ọkọ̀ Primera tọ́já pé ti Toyota ìgangan ni wọ́n ní òun nìkan náà náà ni ọmọ jẹ́ pé ó dédé gbókìtì pọnlápọnlá o tó ṣe pé dẹ́rẹ́bà àti àwọn èrò inú ọkọ̀ méjì iná ni ọ̀rọ̀ ọ̀hún kàn wọ́n pe ọkọ̀ ọ̀hún tó gbéra láti ìlú Ìlọrin tí ń lọ tí ń lọ tí ń lọ tó mórílé ojú ọ̀nà láfíàjì tó ṣe pé ó kù díẹ̀ kó dé ìgbèríko gbogbo ní ìjọba àbílẹ̀ Edu ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ní ní ọjọ́ ṣẹ́gun túsídẹ̀ẹ́ eléyìí ti ṣe ìjẹta òde yìí ni wọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ń wáyé nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ fún ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ ẹni tí ṣe ọ̀gá àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ti ìpínlẹ̀ kwara torúkọ rẹ̀ jẹ́ ICK Ògìdán ó fìdí ìṣẹ̀lẹ̀ ọmúlẹ̀ ó wí àwọn ṣe gan ní àfíjì o ìròyìn ọ̀tá mojúbà hmm. débi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀hún wọ́n wí ńgbà tí àwọn ó sì débẹ̀ wọ́n ní ọkọ̀ ọ̀hún jóná kéérú ni kódà wọ́n pé gbogbo gbìyànjú àwọn láti rí òkú àwọn tí ń nínú ọkọ̀ ọ̀hún yọ ńlọ́jà sí torí wípé ẹnìkan ti ṣe dẹ́rẹ́bà abẹ̀ ó ti jóná kéérú àmọ́ àwọn méjì tó kù tí ò tí ì jóná tán iná ni àwọn gbé o dìgbàdìgbà ó dilé ìwòsàn bóyá wọn ajárùúyè wọn pe ní nǹkan bíi aago mẹ́wàá ààbọ̀ òwúrọ̀ ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ńlọ wáyé wọ́n pé àwọn èèyàn sì tọ́ka sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí ẹgẹ́ bíi wípé eré àsápajúdé iná ní dẹ́rẹ́bà rẹ̀ ń sà pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ọ̀hún wọ́n sì pé wọ́n ṣàpèjúwe ẹni tí ṣe dẹ́rẹ́bà yìí ẹgẹ́ bíi ọmọ ọdún mẹ́ta ó dín ní ọ̀gá àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ kwara ó wípé orúkọ ẹni tí ṣe dẹ́rẹ́bà gangan usman ní ẹ̀pẹ́ o orúkọ ẹnì kejì kàtàchì orúkọ ẹnì kẹta fati wọ́n pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ni wọ́n furugu orí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ wọ́n wá pe àwọn méjì tó kù tí wọ́n mọ fẹ́lẹ́ lí wọn ò tí ì gbẹ́mìímì ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n wá mọ́ ṣe kìlọ̀ fún gbogbo àwọn ajíwárin lójú pópó ẹni tí ṣe ọ̀gá àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ti ìpínlẹ̀ kwara nílùú ìlọrin àìsíkì ògìdán ó pè ẹ̀yìn ajíwárin ẹ má gbàgbé wípé pé ẹ̀yin ni ẹ̀ ń wa ọkọ̀ o àmọ́ ló ní ẹ̀mí tiyín ẹ̀yin lẹ́ni ọkọ̀ o bẹ́ẹ̀ bá ti rí pé ọkọ̀ ò péye ẹ mọ̀ fi eré àsàpèjúdé àti ẹ̀ wípé ibo là ń lọ táàrọ̀ kọ̀ ó wípé ká kúkú débi tá à ń lọ pẹ̀lú ẹ̀rọ wọ́ọ́rọ́ ọ̀sán ju kẹ́yìn ọ̀kanjú lọ síbi tí ọ̀fẹ́ lọ lọ wọ́n pé ìrìn àjò tó mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mú wọn lu ìgbàdí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ yìí eré àsàpàjúdé ojú pópó ńlọ́fà náà ni wọ́n wí pé tètè kan kò ní súré kọkọ já alẹ́ arìnrìngbẹ̀rẹ̀ òsì ní sùn sójú ọ̀nà gbogbo ẹni tó bá jẹ́ ajíwárin ọ̀rọ̀ kan sísọ nílùú Ìlọrin lójú ọ̀nà láfíàjì tó sí ìgbèríko gbogbo níjọba àbílẹ̀ edu ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ tó ṣe pé òǹkan oṣù náà ní ń wà á lọ tó sì yí dànù tó sì gbókìtì ó sì mẹ́mí ẹnìkan lọ táwọn méjì sì wà nílé tí wọ́n ń gba ìtọ́jú lẹ́wọ́lọ́wọ́ kọ́ba òkè kó túbọ̀ máa ṣọ́ wa. àmì o ìròyìn ìtọ́kọ sísọ náà ló ṣe bẹ́ẹ̀ tó ń dé sétígbọ̀yìn o láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta iná ọ̀ṣọ́bà presidential etop lókè sáré bí latakan mọ́lẹ̀ sí tẹ̀tí láǹfààní àti mọ́ ẹgbọ́ wa kétékété o wọ́n ní ìtẹ̀síwájú báyìí òun náà lọ́pàá ìṣẹ́gun o ẹ̀ tún jẹ́. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero Abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ ọjọ́ ọ̀la fún ara yín àti fún àwọn ọmọ tẹ́ bí mo kí yín ẹ kú oríire o àsìkò gan nìyí fún wọn náà láti pẹ̀lú àwọn olórí rẹ̀ tí wọ́n ti ń fi owó wọn dókòwò lórí Nigeria Immigration Treasure City wá sinmi táwọn ènìyàn ń ròyìn rẹ̀ fún milẹ̀ ó halẹ̀ ọ̀nà kan rèé tó dájú láti fi owó rẹ̀ dókòwò láì ní fi ṣòfò láti May sixteen títí di May twenty four ọdún yìí ẹ lè darapọ̀ mọ́ ìdókòwò yẹn pẹ̀lú ó kéré tán fifty thousand naira sí ten million naira lẹ́yìn oṣù mẹ́fà péré wàá gba twenty five percent owó tó fi dókòwò padà gẹ́gẹ́ bí èrè tó bá di ọdún kan wàá gbọ́ dídí owó rẹ padà ẹ sì tún láǹfààní sí màálù àgbò ògùfẹ̀ òróró ìrẹsẹ̀ washing machine tv generator home theatre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, Nigeria Immigration Treasure City yìí fi wá lọ́kàn balẹ̀ ó máa ta warawara fọkàn balẹ̀ lórí ìdókòwò rẹ pé zero eight zero nine two nine four four eight four eight ní twenty four làǹfààní yìí máa dópin o. tí four superstores gbangbala wà. ẹ̀yin wo nìyẹn tẹ́ sọ́ra yín di gbangbala ṣáta. àwa ni tí four superstores ojúlówó picasso products làwa ń tà. ó ti tọ́jọ́ mẹ́ta ọlọ́jà àtọkùnrin tóbìnrin ni wá. tó bá ti jẹ́ tòun èlò nínú kitchen. kitchen utensils. ọ̀dọ́ wálé ti lè rí ojúlówó. lówó tí kò gani lára. ilẹ̀ ń tà sẹ́. àwo ìsebẹ̀ àwo ìbúbẹ̀ àwo ìrókà àwo ìjẹun. dinner set lójú páálí. tó bá ti jẹ́ picasso products tó lálòpẹ́. tí four superstores àwa alágbàtà ta wọn. wholesales and retails làwa ń tà bí abọ́ oúnjẹ unbreakable abọ́ oúnjẹ onítọ̀ngọ̀ràn àbọ̀ oúnjẹ ìgbàlódé microwave oven blender cooler pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣi tẹ́ lè fún aláyẹyẹ. ní ti gift items rẹpẹtẹ ló kún bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ bá ń pariwo báyìí tí ọjà yín ò ní wọ́n sá. ariwo kọ́ ó lọ ńlẹ̀ kó dowó lọ́jà tiwa ní three four la ṣe ń pè ẹ̀yin alára tó shopping complex ẹ̀gbẹ́ methodist church iwájú ọjà Ifọ̀. ẹ pè wá sórí zero eight one two five three five zero five seven tàbí zero eight one two six six six zero six nine seven. three four superstores. tẹ̀síwájú lórí ìròyìn ẹ jẹ́ kí mi wá ti bẹ́ẹ̀ kí n lọ sí olúùlú lẹ́wà àbújá o níbi tọ́rọ̀ tó ti kọ sísọ tọkàárù tó kọńbọkì tó tún gbẹnu tán o wọ́n ní ọwọ́ sìnkú àwọn òṣìṣẹ́ àjọ EFCC ọmọọmọ tí àwọn ọmọ yahoo àwọn ọmọ yáóyáó eléyìí tí wọ́n tó mẹ́rìndínlọ́gbọ̀n níye wọ́n ní lákòókò eléyìí tí àwọn òṣìṣẹ́ àjọ EFCC ìyún àjọ tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn tó ń ti sísowó òlùmọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè nàìjíríà àti eléyìí tó bá ní í ṣe pẹ̀lú nínáwó nàkúnà wọn ni náà lọ́wọ́ sìnkún wọn iná lọ tẹ àwọn ọmọ yahoo ọmọ yahoo ti mọ̀ wọ́n tí wọ́n máa lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára tí wọ́n máa sáṣẹ́ wọn ni àwọn ọmọ yahoo yìí gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyún fún àjọ efcc ìyún ní ti olúùlú lẹwa àbújá lọ́hùn bó ti ṣe fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ̀mọ̀ wáyé o ó ní kódà ó ní àwọn òṣìṣẹ́ àwọn bẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun o pàápàá lágbègbè kúbúà ìyún lólùlù lẹwa àbújá ó ní bó ti ṣe jẹ́rìí o ó ní lákòókò tí wọ́n ń ṣe ìyíde káàkiri tí wọ́n fi mú fínlẹ̀ fi mú fín òkè káàkiri láti rí i dájú pé wọ́n ń fín àwọn ọmọ yahoo wọ́n ń fín jáde bí ìgbà téèyàn ń fín òkété jáde ìyún nínú ìsà níbi ọ̀sá sí oníbẹ̀ làwọn òṣìṣẹ́ àwọn ti ṣiṣẹ́ o oníkótó di pé èèyàn wà á rí àwọn afurasí mẹ́rìndínlọ́gbọ̀n twenty six ìyún twenty six suspect pé téèyàn wà á fi rí wọn mú oníṣẹ́ rí pé kì í ṣe kèrémí ó ní báwọn ti ṣe fi kélé òfin gbé wọn rèé o ọwọ́ adarúkọ àwọn afurasí eléyìí táwọn fi kélé òfin gbé gẹ́gẹ́ bíi favour obìnrin chinaza onuogbo abdulrahman ibrahim sulaiman dauda ali dauda godwin ifeanyi victor ageme enoch alpha wisdom ndùbòsè káka díẹ̀ ká mẹ́nu dákẹ́ o torórúkọ ń pọ̀ gan àwọn mẹ́rìndínlọ́gbọ̀n ni ó ní báwọn ti ṣe fi kélé òfin báwọn ti ṣe fi gbé wọn rè o ọwọ́ anìkọ̀tán síbẹ̀ o ìyẹn ní ọjọ́ ọ̀gá àgbà fàjọ efcc lólùlulẹ̀ wa àbújá ó ní ní ara àwọn nǹkan eléyìí tó jẹ́ pé àwọn rí gbà lọ́wọ́ àwọn ọmọ yahoo àwọn ọmọ yahoo ó ní náà làwọn ọkọ̀ bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ àwọn ọkọ̀ aláfi àpótí gùn àti àwọn ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ pé mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n ńlọ́wọ́ wọn ó ní lára àwọn ọkọ̀ eléyìí táwọn rí gbà lọ́wọ́ wọn ó ní láti rí ọkọ̀ Lexus méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyún Lexus IS two fifty ó ní lára ọkọ̀ táwọn tún rí gbà lọ́wọ́ wọn ó ní náà ni Toyota Camry SE ó láwọn tún rí ọkọ̀ Benz ìyún Mercedes Benz ìyún Mercedes Benz glk three fifty ọláwọn rí gbà lọ́wọ́ wọn ó tún ní kọ̀tán síbẹ̀ o ó tún ní àwọn rí àwọn ọ̀pọ̀lọpọ̀ fóònù ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gà sí mi létí tó jólówó iyebíye ó ní làwọn tó rí gbà lọ́wọ́ wọn tó ń ti àwọn ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà alágbélétan ìyún laptop computers lóníranran ọlọ́lọ rẹpẹtẹ àwọn gbà lọ́wọ́ wọn o bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwá ni níwọ̀nba àgbà tí ẹ̀rí máa jẹ́ mi ìṣó ti wà lọ́wọ́ àwọn o eléyìí táwọn ò fi rojọ́ ta ko àwọn ọmọ yahoo ọmọ yáyá tọwọ́ sìnkú àwọn tẹ̀ ó ní dúró sí ìbẹ̀rẹ̀ òsí o àwọn ò gbé wọn relé ẹjọ́ ni o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ gbanután kọ́ńbọ́ọ̀kì òkùnkùn parada ìmọ́lẹ̀ wọlé dé ẹjẹ́ máa fìyẹn lọ sí ibi ìròyìn míì náà tó kọ sísọ ní ti ìpínlẹ̀ Bauchi kọlọ́run ọba kọ́mọ̀jì arógun orele kò délé oroko kòdókò tó koroko bókò rókòtò kò ní jẹ́ta nìkan kan wa o bí oṣù karùn-ún náà bó ṣe ń wakọ̀ ọ̀gúnlẹ̀ lọ tí ọdún 2023 náà sì ń lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀ ibi òní wọlé tọ̀ wá a sì ń lọ rèé pàdé ibi lọ́nà ọkọ̀ sísọ gbẹnu tán ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tí wọ́n pọ́ èèyàn méje lọ tó sì jẹ́ kí èèyàn márùn-ún farapa yánnayànna ọmọ wáyé ní ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ lẹ́nu àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó tí wọ́n fi ìdí ìròyìn ńlélẹ̀ fún ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ nígbà tí wọ́n pé wọ́n pe àwọn ní ìpè ìjáyà ẹ̀yìn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ẹ máa bọ̀ ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan ṣẹlẹ̀ wọ́n pé ọkọ̀ ọkọ̀ bọ̀gìnì ọ̀hún tó gbèrò tí wọ́n wípé gbéra láti sẹ́bratati tí ń lọ sí ọ̀nà gùnmáwò ni wọ́n wí pé ó gbókìtì pọ́nlápọ́nlá nígbà tó rọ́lu òpó náà kan lójijì hmm. àti pé àkókò tí ó rọ́lu òpó náà yìí níbi títí ń pẹ́wọ́ fún garigada tó sì jẹ́ pé eré eré àsápajúdé iná ní ń sábọ̀ wọ́n ní lọ́jà kí ó ṣòro fún un láti kójanu ọkọ rẹ̀ o ọjọ́ kẹtàdínlógún oṣù tá a wà yìí eléyìí ti ṣe àyà ìjẹta ọjọ́rú Wednesday ẹni ẹ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ń wáyé nígbà tí àwọn àjọ ẹ̀ṣọ́ pópó ti ń pé àwọn ó débẹ̀ wọ́n ní nǹkan ti bàjẹ́ kọjá sísọ wọ́n ní ẹni ẹ̀jẹ̀ ta ẹ̀rin bíi méje èèyàn náà ni àwọn gbé o tọ́jà pé wọ́jọ́lọ́wọ́jọ́lọ́ ni làwọn tẹ́ wọn sí ẹ̀bẹ̀ bá ọ̀nà àwọn márùn-ún tó ṣẹ́kù orí yéèyù làwọn wà tí wọ́n ń jàporó nínú fífarapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún wọ́n ní eré tètè ó di ilé ìwòsàn fún ti àwọn márùn-ún tí ọjà pé tiwọn ọmọ fẹlẹ́lí àmọ́ àwọn méje tọ́jà pé àwọn gbé tán rí pé ọ̀nà wọn ti jìn àwọn gbé wọn lọ sí ilé ìgbókùsí o àwọn sì bẹ̀rẹ̀ sí ni mọ eh, ṣe àtúpalẹ̀ àpò wọn báàgì wọn láti mọ báwọn ó ṣe ké sí àwọn mọ̀lẹ́bí wọn pé nǹkan ti bàjẹ́ o wọn wá wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láti pàṣẹ eré àsápajúdé tó ṣe wípé àwọn awakọ̀ wọn a máa dára wọn lójú kọjá ẹ̀m ẹ̀mí wọn láti máa tètè kójanu ọkọ̀ tàbí máa fi ọkàn sí bí wọ́n ti ń wakọ̀ sí nígbàkúgbà tí wọ́n bá fẹ́ rọlù garugada wọ́n ní garugada tí wọ́n fẹ́ rọlù lójijì tó sì jẹ́ pọ́ fẹ́ lawọ́ kan kòtò tó dàbí gbà pé yọ́ gba ìwọ̀n bàtà márùn-ún ènìyàn pé ó mú pẹ́wọ́ lójijì láti lọ́ọ́ rí rọ́ọ̀lù òpóná tẹ̀ rí pé ó gbókìtì bọ́ sí òdì kejì tẹ̀ lọ́ọ́ rí bára rẹ̀ nù kòtò wọ́n yí pé gbogbo bí ti wùlé orí ẹ̀yìn ajíwárin sùúrù lọ́gbà o nípa ń wakọ̀ lójú òpópónà ẹ rí i pé ó kọ sísọ. ọ̀rọ̀ màmá tó ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ nípínlẹ̀ Rivers o ìyẹn lákòókò tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àgùnbánirọ̀ kan tí wọ́n darí padà tí wọ́n kúrò ní ọgbà àgùnbánirọ̀ tó wà nípínlẹ̀ Rivers wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ gírígànkọ agbébọ̀dì amúra ogun wọ́n mà sẹ́bùrù wọn lọ́nà o wọ́n jàgbé tẹfẹtẹfẹ sá lọ báyìí o wọ́n ní lákòókò eléyìí tí àwọn kan tí wọ́n jẹ́ ọ̀dọ́ àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ ti ẹ̀ka tìpínlẹ̀ Rivers wọ́n ní tí wọ́n ń darí bọ̀ iyùn nínú ọgbà eléyìí tí wọ́n ti máa ń ṣe ètò ìfinimọ̀lé àti gbogbo ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àgùnbánirọ̀ eléyìí tó jẹ́ ti ẹ̀ka tìpínlẹ̀ Rivers o wọ́n níbi wọ́n ti ń darí bọ̀ ńbẹ̀ òun náà ni àwọn agbébọn tí amúra ogun kan tẹ́nìkan kan ò tí ì mọ̀ báyìí òun náà wọ́n bá sẹ́bùrú wọn lọ́nà o iyùn ní agbègbè kan níjọba àbílẹ̀ emohua iyùn nípínlẹ̀ Rivers wọ́n ní ká tó bójú wò bójú rí bí wọ́n ti ṣe sẹ́bùrú wọn lọ́nà wọ́n ní lójú ìbọn ni o ní wọ́n bá ń pé káwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ yìí kí wọ́n máa sọ̀kalẹ̀ ìyẹn nínú ọkọ̀ bọ́ọ̀sì akérò tí wọ́n wọ̀ o wọ́n ní ká tó bojú wò bojú rí wọ́n mọ̀mọ̀ jiyàn gbé tefetefe sá lọ o débi pé gan ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún ẹ̀ka tó ń rí sí ìsìnrú ìlú ìyẹn ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní títí di bá a ti ṣe ń ka ìròyìn tọkọ sísọ yìí lọ́lọ́ báyìí ó lóun ò tí lè sọ iye òǹkà iye àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n dàwátì báyìí ò tí àwọn gèrègán kọ agbébọn ti amúra ogun tí wọ́n ti jí gbé tefetefe sá lọ ó ní ṣùgbọ́n àwọn mọ̀ pé àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ni wọ́n kóra wọn kún bámú ìyún sínú ọkọ̀ bọ́ọ̀sì akérò eléyìí tí wọ́n wọ̀ bọ̀ ìyún láti àgọ́ tí wọ́n máa kó wọn sí ìyún fún àwọn àgùnbánirọ̀ ó ní àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ni wọ́n kúnnú ọkọ̀ bọ́ọ̀sì ń bámú wípé káwọn jọ wọ ọkọ̀ padà kó ń kálukó tó padà sí ilé kówá rẹ̀ láti wá lọ sí ibi wọ́n bá pín hàn sí o ó láwọn ò tí ì lè sọ pàtó pé iye òǹkà báyìí ni wọ́n ò páwọn ti ń ṣèwádìí láti lè fi iye òǹkà wọn múlẹ̀ ó ṣùgbọ́n nǹkan tó dá àwọn lójú tàdá ni pé a wọ́n mọ̀mọ́ ti jẹ́ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ yìí ti hàn pọ̀ níye o wọ́n ti jẹ́ àgbẹ̀ tefetefe ta lọ báyìí o ọláwọn sì ti fi ìṣẹ̀lẹ̀ ń tó o iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Rivers létí o ẹni ó wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Rivers ó náà sọ̀rọ̀ ìyún lórúkọ ẹni tó jẹ́ kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ó ní àwọn ti gbọ́ sọ̀rọ̀ yìí o ó láwọn sì ti bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ fimú fín òkè ní kété tí ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyún fàjọ tó ń rí sí ìsìnrú ìlú nípínlẹ̀ rivers ti fi tó hàn létí làwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí káàkiri làwọn ti bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ìgboro káàkiri láti rí i pé àwọn dóòlà àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ kúrò lọ́wọ́ àwọn gìrìgàn kó agbébọn dì ogun káwọn ó sì tún fi kélé òfin gbé àwọn agbébọn dì ogun abẹ́rẹ́ pọkọ sísọ kọ́lọ́ ọmọ fi sọ rẹ̀ sọ. àmì àṣà ìdùmàdọ́ lọ́wọ́ ọmọ fi ìṣọ rẹ̀ sọ wa o àwa náà gan sì rèé ìran fọlọ́nṣọ́ ni wá káyé máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ ẹnìkan rèé tó ṣe wípé ọ̀fàfà tó ọ̀fà tírí lẹ́yìn ìyá rẹ̀ o bẹ́ẹ̀ tí mo dá láṣà wọ́n wí pé jẹ́jẹ́ ni wàhálà dúró tó sì tọrùn bọ̀ tí ń fira rẹ̀ pé ń tí ọ̀jẹ́ nígbà tí pàkúté iléeṣẹ́ ọlọ́pàá tọpa yín dé mọ́ ayédèrú ọlọ́pàá kan ní kókósẹ̀ o tí ń wọ́ lọ ní gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ lọ sí akoto òfin ayédèrú ọlọ́pàá ọ̀hún ni wọ́n porúkọ rẹ̀ ní isa májàfara hmm. isa májàfara yìí ní aramusikun ní àdúgbò ọjọ́ ní ìpínlẹ̀ èkó nígbà tó ṣe wípé àwọn èèyàn náà ni wọ́n fi ìròyìn tí ń da aráàlú láàmú tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì wípé wọn èé rí nírìí pé ọlọ́pàá tó jẹ́ òrígínà tó jẹ́ ojúlówó ni wọ́n pé pẹ̀lú kíkẹ́ pàkútélẹ̀ mọ́ ṣèwádìí pé ṣé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ wọ́n ní náà ni wọ́n fi wádìí wípé ọwọ́ wọn ra mú sínkún ẹni tí ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Benjamin Hundeyin iná ṣàlàyé ọ̀rọ̀ wọn pé isama jafara ẹni tó ṣe pé ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ti ṣe ìjẹrin òde yìí iná ni pàkútì òfin ńlọ́nà ọ̀gàn wọn pé ńgbà tí wọn dàbí èrè bò ó ní bá ń wí kàtìkàtì ní wí wọ̀nranwọ̀nran ní wí kó boraja rádaràdà ńláda ń sìn ọ̀rọ̀ ní pé ń sọ ọ́ bọ́ ta lẹ́nu wọn pé bẹ́ẹ̀ sì rèé aṣọ tí ń bẹ ní ọrùn rẹ̀ ó aṣọ tíṣààtì tí wọ́n pé wọ́n kọ police officer sí wọ́n pé n ò sì kọ́kọ́ rẹ̀ sí ara yúnífọ́ọ̀mù èyí tọ́wọ̀ bíi tíṣàtì ọ̀hún wọ́n nílé tó sì jẹ́ wípé àwọn míì wà tọ́jú aṣọ ọlọ́pàá báwọn tí yóò jẹ́ aṣọ mọ́fìtì tí yóò jẹ́ aṣọ ara ṣùgbọ́n tí wọ́n kọ pólíìsì sí lára tí wọ́n sì kọ nọ́mbà irú àkọmọ̀nà nọ́mbà òṣìṣẹ́ tó jẹ́ lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá sí lára wọ́n ní àgàgà tó bá wá jẹ́ pé aṣọ ọlọ́pàá ni wọ́n ní wọ́n kọ nọ́mbà tí ọgbẹ́ fáìlì ti fi ń jẹ́ ọkọ rẹ̀ hun tí ó jẹ́ nọ́mbà tí wọ́n fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n kọ sára yúnífọ́ọ̀mù rẹ̀ wọ́n sì tún kọ ọkọ rẹ̀ sí wọ́n ní apẹ́ yúnífọ́ọ̀mù tiẹ̀ ti ń wọ̀ kò lóókọ kankan lára ọkàn hmm. jẹ́ police uniform bẹ́ẹ̀ sì rè t-shirt tí ń wọ̀ kò lóókọ míì lára ju police t-shirt lọ wọ́n ní gbogbo eléyìí làwọn aráàlú fura sí wípé eléyìí àwa jẹ́ ojúlówó ọlọ́pàá kọ́mọ ṣe báyìí kọ́mọ ṣe báyìí kọ́mọ ṣe báyìí wọ́n ní òwú ọlọ́pàá gidi ńlọ mú káwọn aráàlú fura tí wọ́n sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wọ́n nígbà táwọn iléeṣẹ́ ọlọ́pàá ti yanjú ojúlówó tí wọ́n wà fún àwọn òṣìṣẹ́ wọn síta lóòótọ́ wọ́n ní ọ̀gángan bíi tí wọ́n pẹ́ máa dúró sí títí máa fi àwọn èèyàn lápè gbowó kọ̀tọ́ máa lo òfin oníkóńdó òfin oníkùmọ̀ wọ́n ní ibẹ̀ ni wọ́n wà lọ́ọ̀rẹ́ dúró sí wọ́n ní tẹ́lẹ̀ pé kó ọwọ́ wọn ṣìnkún ṣáàṣì mọ̀ wípé lẹ́nu iṣẹ́ tiwa yìí ó léde tí wọ́n fọ̀ sí Hamzat tí ó sì fọ̀ sí mi padà tí yóò mọ̀ pé ojúlówó pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó sì ń bá iléeṣẹ́ kan tó jẹ́ ojúlówó ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ṣe lu èdè kan fún ọ̀gbẹ́ni Isa májáfara yìí wọ́n fèdè ọ̀hún sí o kò rédíò ọ̀hún fọ̀ padà dájú ṣáká wọn á rí wípé eléyìí kì í ṣe ọlọ́pàá ojúlówó wọn ní sì rèé yúnífàmù ti ń bẹ lọ́rùn rẹ̀ lóòótọ́ wọn rí pé sí tàwọn tán jojúlówó ọlọ́pàá táwa lọ́ba wọn ran ẹ̀ka iléeṣẹ́ ibo ti jáde wá wọn ní ibi tí ń wòkè tí ń wọlé rẹ o tí ń wò bọ̀ bí ìgbà tí mò ń lù tọ́ba gbọ́ra ayọ̀ hánu wọn ní bó ti á di pín pé ọ̀dà kò burú ọ̀tẹ̀lẹ̀ adágún ọlọ́pàá á lọ rèé bèrè sí sí síwájú àti síwájú sí wọn ní gbọ́n ọmọdé ọ̀dọ̀ ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó ìyún benjamin ọ̀dẹ́yìn wọn ní wọn ti ẹ̀ ti kọ́kọ́ lu bí ẹni lu bàrà ó tó wá di pé ń pé kí wọ́n dà dákun ọ̀nà àtijọ́ náà ni o òun ìmọ̀ sọ ọlọ́pàá òun lọ rè rán sọ ọlọ́pàá ni òun lọ rè rán ṣíṣẹ̀tì ọlọ́pàá ni òun lọ rè rán fílẹ̀ ọlọ́pàá ni òun sì wà kóńdó kan kí wọ́n dákun wọ́n sàdáríjì òun ni pé ó lè lọ lẹ́rọ̀ bẹ́ẹ̀ ó fojú balẹ̀ ẹjọ́ ń bẹ ní gálágolo iléeṣẹ́ ọlọ́pàá báyìí ní àdúgbò ọ̀jọ́ ní ìpínlẹ̀ èkó ẹ̀rí pọkọ sísọ ayédèrú ọlọ́pàá ó kó